ọláyínká ọmọ mi ó ràwọ̀ mẹ́rìndínlógún ọlọ́run gbà fún èèyàn ti gbà fún. ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí Facebook àti gbogbo social media ọ̀rọ̀ èmi àti yínká ni tá a bá láàjà irọ́ la pa fún yín èmi àti ẹ̀ ní misunderstanding àjà lóòótọ́ gẹ́gẹ́ bí ahọ́n àtẹnusẹ̀ é jà ọ̀rọ̀ ń sì dàbí èdè torí wípé yínká sì mí gbọ́ ni ẹ̀yìn. Eh, mo lọ ṣètò mo wà lórí station Yínká Ayéfẹ́lẹ́ Fresh FM òun ló gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí mi òun ló pè mí bọ̀dá táìmù wo lẹ fẹ́ mo sọ táìmù tí mo fẹ́ fún wọ́n sì fún mi ẹ̀ ń bọ̀ ya mo ti ẹ̀ pẹ́ kí n kúkú pa gbogbo ẹ̀ pọ̀ sọ́nà kan mo kú òlé akéde mo wá bọ́dọ̀ rẹ̀ gan-an mo fi bẹ̀rẹ̀ prógráàmù tí mò ń ṣe nílé akéde láti bíi ẹ ogún ọdún mo wá gbé wá sọ́dọ̀ rẹ̀ ọjọ́ wednesday wednesday yẹn ó ṣẹlẹ̀ ń kẹjọ. mo ń ṣe ètò lọ́jọ́ kan lójijì ní Yínká Ayéfẹ́lẹ́ dé lójijì ó sì wọlé sínú stúdíò bí ẹlẹ́gùn ṣàngó èmi ò mọ ntọ́gbọ́ mi ò mọ nǹkan kan bọ̀dá ẹ mọ̀ lo station mi láti bú mi ẹ mọ̀ lo station mi láti sọ̀rọ̀ sí mi bóyá wọn kan ló pè é <laughs> ọ̀gá èsì káwọ́ gbéra ṣẹ́ ń gbọ́ ṣẹ́ ń gbọ́ kọ́lá olóòtú ṣẹ́ ń gbọ́ fún ọ̀bọ Yínká. wọn ò bọ wí station tí mo wà lórí ẹ̀ tí mo tí ì níbòmíì tí mò ń lọ ń wá sí abba station rẹ jẹ́ inú bí nǹkan bí mo ṣe ṣàlàyé fún un tó ń jọ náà ọfàn mú kọ̀ gbọ́ ó bínú ìbínú ọ̀hún sì bọ́ sódì ẹ̀mọ̀ kéèyàn ó bínú kọ́ bọ́ sódì ó bínú ìbínú ọ̀hún bọ́ sódì. ṣùgbọ́n ọlọ́run fi sùúrù kan ó fi sí mi lọ́kàn jọ náà bí nǹkan ṣe bínú tó mo ní ẹnìkan ó jòwúrẹ́ kẹ́nìkan mo ní sùúrù gbogbo ohun tó ṣe gbogbo bó ṣe ṣe tó bó ṣe bínú tó mo wá padà lọ bá yínká ní o bọ́rọ̀ bá rí báyìí máa fi sùúrù tó torí ní ń rò tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé áwù ìwọ ló ní ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ odidi ọ̀gá dàrẹ́tọ̀ rédíò tí ẹ ṣe jẹ́ bá ń àwọn àpí àwà tó lè wọ́n lè kọ lẹ́tà wúrúwúrú tó fi lé lọ pé ẹ̀bọ̀dá ẹ má jẹ́ wọn wọ stúdíò mọ́ o wọ́n lè sọ fún gateman pé ẹ pe ọ̀gá tẹ́ ẹ bá fẹ́ wọ bíi gateman ní mọ̀ fojú tí ọ̀dà wò pé ẹ kíní kankankan yín káwọn mọ̀ ní mọ̀ wọlé o tó náà pé bọ̀dá àṣejù yín pọ̀ àmọ́ sọ. ntẹ́mi fi lọ bá a padà ní sùúrù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò gbọ́. omi dúró pẹ́ ni mo fi sọ pé ọ̀rọ̀ náà dàbí èdè torí bó ṣe bínú jọ́nà tẹ́nìkan bá sọ wípé ó bínú bẹ́ẹ̀ rí màá sọ wípé ó ń tọ̀ ń wá bínú ọlọ́run ayé ń bẹ èèyàn wà o nígbà ó sú mi mo wá ní sùúrù mo parí ètò ìjọ náà bó ṣe le tó mi ò jẹ́ kí nǹkan kan ó dí ètò mi lọ́nà mo parí ẹ̀ nígbà ó dijọ́ kẹjọ tó yẹ kí n ṣe mo wá lọ́ọ́ bá yínká ó nìyí eyin bá a ṣe ń mo fẹ́ yí padà ó fún wa ń táìmù lọ́fẹ̀ẹ́ nígbà náà ni ọ̀fẹ́ ni mò ń ṣètò lórí rédíò rẹ̀ mọ̀ọ́mọ̀ sanwó òpolówó àti kéde tí n bá fẹ́ lò ṣùgbọ́n kò gbowó lẹ̀ lọ́wọ́ mi tó fi dẹ̀ mí lọ́rùn mo wá ní bóyá ń tọ́ fagbọ́n mi sí omi òtònù yínká jẹ́ mọ́ sanwó. bọ̀dá ẹ̀ẹ̀mọ̀lẹ́ sanwó bíi ẹ̀ẹ̀mọ̀lẹ́ tán san one hour ni sọ́jẹ́ ń gbọ́ nǹkan mo lè san lóòótọ́ o kí lọ́ọ́ wàá wò ṣe fún mi àbá ṣe ń ṣe é nù o mo ti rí i pé ọwọ́ ọ̀jà ti dé tó èmi ò parọ́ fún mo dúró gẹ́gẹ́ bíi onílàákàyè àgbàlagbà mo sì dúró gẹ́gẹ́ bíi ẹni tá a lè pè ní abánimúlẹ̀ mọ́dání mo ní yín ká o mo ń lọ station míì tí n bá kò ń bí yìí o oníbọ̀dà ọlọ́run ó sọ̀nà irinre àìkíra mọ́ ìjà ṣẹlẹ̀ orí ń tó ni wípé táìmù tèmi gbé lẹ́hùn ó gbà àwọn méjì kan sí i àwọn tá a wé gbóná bíi ẹlẹ́gùn ọ̀sán pọ̀nà àfi tá a bá ń tara wa jẹ lókù tí wọ́n bá ń sọ pé nàkànàkàn já àwọn méjèèjì ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ ètò kódà bí pìrìsẹ́ńtà bá ṣe ìsìgbọ́ wọn yóò gbàgbé ètò tí ń ṣe. wà á ọmọ ìmọ̀ mi ni mi gan ọmọ mọ̀ọ́mọ̀ ọmọ fẹ́ járáǹkì mi. bàbá náà bá tún ṣòkòtò bọ̀. ẹ̀yin aláàfáà ẹ mi mí o gbogbo ayé ẹ gbà mí o. olórí òkè dánwò orí òkè ọlọ́run kọ́lé mo lọ àrọ̀rọ̀ dánwò. mo káàkiri káàkiri mo gbààwẹ̀ yàtọ̀ fáwọn mùsùlùmí o yàtọ̀ fún Ramadan ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ráǹkì mi ọjà ọlọ́run wọlé àlùbáríkà pé mi ìfinú méjì bá ọmọkùnrin yìí lórí gbogbo ìgbà tèmi rẹ̀ jọ ń ṣe láyé béèyàn bá wá bá mi lẹ́yìn pé wọ́n á bá kí wọ́n á ṣiṣẹ́ rédíò òun màá pè é màá sọ fún un ìjà dé láàrin èmi àti ẹ̀ tí n bá ti rántí bó ṣe bínú inú tèmi náà kì í dùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dàbí bàbá àtọmọ ó dàbí ìyá àtọmọ tí wọ́n bá ń jà inú ìyá ò ní inú ò ní bí ìyá títí kó bínú kó sọmọ rẹ̀ sínú èrùn torí tínú ìyá bá rọ̀ tán inú èrùn ò ní rọ̀ èyí tó kó sọmọ létí èyí tó kó sí ní òmú èyí tó kó sí lẹ́nu èyí tó ti wọnú gbogbo pàlàpolo ara rẹ̀ wọn ò ní í gbà wọ́n sà ń fi sùúrù gbé kò tọ́jọ́ kò tó sùn èmi padà mo lọ sí lágelu mo wá bẹ̀rẹ̀ ètò ń bẹ̀ ọ wá dàbí ẹni wípé mi ò ṣe ètò rí àlùbáríkà ọlọ́run dé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ni máa dé fún mi bí ṣe ń dà á fún mi ní á fún yín Yínká Ayéfẹ́lẹ́ náà ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó fẹ́ bẹ̀yìn àjájẹ́ rèé o níjọ́ kan ní abálòhun àtijọba tó tó lọ́hùn wọ́n bá ní anígbólóhùn aṣọ èrò ó wò ó bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbọ́ lèmi ń gbàdúrà ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọlá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń jẹ ń bẹ̀ kò ní í ṣẹlẹ̀ ọjọ́ kò wọ́n fẹ́ wo Fresh FM wọ́n gbé katapila dé látòru wọ́n ti gbé katapila dé aráàlé gbọ́ sọ̀fàrà òkú bẹ́ẹ̀ bá ń bẹ nígboro Nàìjíríà tó lóun ọ̀gbọ́njọ́ náà irọ́ lọ́pa aago aago ń dún bí òjò gánanà tó ti gbọ́ ń tọ́sẹ̀lẹ̀ nígbà tá ìṣẹ́jú pẹ́ ibẹ̀ ti kú kí n wá gbọ́rù ń tọ́sẹ̀lẹ̀ sọmọ ẹ̀ kí n ṣe ń wá pè ń gbọ́ ni àbí kí n pé bó ọba tó ni mí ọgbọ́n tí mo wí mo bá gbéra mo bá múra mo wọṣọ balabala mo gbéra mo ń lọ pé ẹ́ ǹjẹ́ ọba ṣẹlẹ̀ màá wà mbẹ mm. pé kémi náà lọ dúró as solidarity tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá fi máikrófóònù búra fún ọ bí ìgbà tó ní mọ́tò bá fògùn búra ni n tí mò ń wí yọ mo fi máikrófóònù tí mò ń sọ̀rọ̀ sí mo fi búra lójú gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí mo tún fìgbésí ayé mi àti ọba tó ni mí ọba tó ni ẹ̀mí mi mo tún fi búra lálẹ́ yìí pédépédé kan sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò bíi tèmi fóònù ẹ bá dún gbọnranran mọ́tò mi fẹ́ dé challenge ní fóònù ẹ bá dún gbọnranran kọ́lá olóòtú ń bẹ lọ́wọ́ mo ní mo wà ń bi báyìí mo ń lọ sí ọ̀dọ̀ Yínká ni ó ní má lọ o má dé bẹ́ẹ̀ o má lọ o mi ní dákọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn fún yẹn láyé mi ní dákọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ toró dìmúlẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa jábọ́ látẹ́gùn ìbá bá bá mi Lámídì Adéyẹmí ó ní ọ̀rọ̀ gbénú aworo àbí ìtì ọ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèyìn ó gbé wọnú sàárè tí ó jẹrà mọ́. ó ní mọ̀ lọ o mo ní kí ló dé ó ní a ti fẹ́ fa aṣọ olóògbòdò yá o wọ́n fẹ́ máa létí ìwọ ni wọ́n pè o wọ́n ní bí wọ́n ṣe tó pé olóògbòdò ó wá wo sí ọwọ́ rẹ wo ó ní ilé olóògbòdù ń pọ́ lóòtú omi kọ́ ló lóòtú pé ìwọ bàbá olóòtú yìí ó tún wáá wo sí ọwọ́ rẹ ó wáá wo ibi tó bá nǹkan dé ẹni tẹ́ wàá jọ ń jà lóòótọ́ tó sì ní ṣòro sáyé ò ní bọ̀ yìí mọ̀ pé <laughs> ìwọ lọ wà lára àwọn tí ọjọ́ ó ní bó ṣe di wípé mo yíwọ́ padà nu mo padà ní challenge roundabout challenge mo yí padà lé. mo wá wà nù ilé pẹ̀lú ẹkún àti ìbànújẹ́ pé ah ntọ́ tó báyìí ṣe Yínká wọ́n sì à ń rò ó pé mi ni mo wà ń bẹ̀ sẹ́mi níjọba ni àbó oògùn ni mo àbí èdè ni mo wá sà sí wọn tí wọ́n fi fẹ́ wú ọ̀dọ̀ rẹ̀ mo gbójú òkè omi gbóná jábọ́ lójú mi mo sì pé ọlọ́run jọ́nà ọlọ́run o bí n bá mọ nǹkan kan pa ọ̀dọ̀wọ́ rẹ ṣùgbọ́n bí n bá mọ nǹkan kan pa rẹ̀ kó mi yọ o kó mi yọ Olódùmarè ṣàánú mi o. nílẹ̀ wá ń jàjà kan tí ọba parí ń wò lèèyàn jàdí ó ní ààyè nǹkan tó lọ́hùn ó ní nǹkan tó lọ́hùn ní àkọọ́lẹ̀ tí kò lórí nǹkan tí èèyàn bá máa lo two years níbì kan bífẹ́ yẹn ti wulẹ̀ ọ̀pọ̀ tó tí èèyàn bá lo two and a half years àbí two years five days ẹ̀tẹ́ ni ó fi lo ọjọ́ márùn-ún tó kù. àlẹ́ àtúntì ẹ̀tẹ̀ síwájú ẹ̀yin ọmọ ẹ̀kọ́kọ́ bá ń lọ bálẹ̀ ah, ìdọ̀bálẹ̀ wo ni eléyìí ah, embarrassment ó ní reason gbogbo bọ̀dà ní nǹkan bíi oṣù méjì mẹ́ta sẹ́yìn. ẹ dìde ẹ má wà báyìí èmi mo dọ̀bálẹ̀ ah. mo ní bọ̀dà ọkàn mi ò balẹ̀ mo ṣẹ̀yìn mo ní mo dẹ̀ ń regret ó jẹ́ nǹkan tó dùn mí jù ní ayé tí mo regret jù láyé pé mo ṣẹ̀yìn nǹkan sọ yìí ni wọ́n sọ níjọ́ náà lọ́wọ́. wàhálà ìlànà ìtumọ̀ ìlànà. wọ́n ní mi ò ṣe àwọn wọ́n ní mi ò ṣe àwọn wọ́n ní ìgbésẹ̀ sọ ẹ̀sán. àkọọ́lẹ̀ àbí àdé. high service. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ń bọ̀ nígbà yìí iye tá a bá ní nǹkan tí èèyàn ṣe láyé tí èèyàn regret jù ìgbésẹ̀ tí mo gbé jọ náà ló ah, dùn mí ọ̀dà kò ṣeé gbà padà ká lè tó ṣe withdraw ní tẹ́ ẹ̀ bá jẹ́ oníṣòwò tẹ́ ẹ̀ wà àgbàlagbà ìjọ náà nǹkan á bàjẹ́ ẹ̀dẹ̀ ń tẹnu mọ́ kínní kan jọ́nà ní yín ká ní sùúrù yín ká ní sùúrù aṣíwájú ni ó èèyàn bínú báyìí èèyàn bínú báyìí oníṣòwò. ìwọ́n kò gbé iṣẹ́ fún wọn ní ìwọ́n kò gbé iṣẹ́ fún òkú àwòsí. wọ́n kọ́ mo sì bá wí o. o ní wọ́n mọ bọ́ ọkọ̀ òkú o ọwọ́ adébẹ̀ wa ní lébúrà kan bóòlù ṣe ń ṣeun ọwọ́ àǹbá lébúrà sọ̀rọ̀ tó ní supervisor tó ní engineer kí lọ́kọ̀ pẹ̀lú kí lọ́kọ̀ pẹ̀lú ṣé èmi tí màá gbóǹbì tí màá pé à lóyún yìí ojú ọlọ́sọ rédíò báyìí báyìí báyìí tí ì sì níbi kankan tí mò ń lọ kọ̀dẹ̀ tí tẹ̀sán kan tí bá mi sọ̀rọ̀ láyé ṣé mi sọ fún ọ àwọn báyìí pè mí o àwọn báyìí pè mí ẹ̀ mi ò ní dalẹ̀ hmm. kódà ní ọdún àpò mi ọ̀sọ̀rọ̀ kan ló mú gbogbo ọ̀rọ̀ náà kúrò lọ́kàn mi mo ní yínká ọ̀ tí n bá kúrò níbi mo ń lọ rédíò sísan mi ò oníbọ̀dá onílọ́lọ́run sọ̀nà yín ní rere mo gbójú òkè omi fẹ́ jábọ́ lójú mi mo kó sínú ọkọ̀ yọ náà tó bá fìbínú sọ̀rọ̀ náà ó lè sẹ́ẹ̀ tó bá sọ kankan ó lè sẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọwá ń ṣẹlẹ̀ lẹ́nu tí ọba nínú ìràwọ̀ èèyàn nínú ilé àjọṣepọ̀ ìyàwó lè láìkì ọkọ ọkọ lè láìkì ìyàwó kí ọmọ tí wọ́n bí ọmọ làǹbáríkà tí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn ọ̀rẹ́ a máa láìkì ọ̀rẹ́ ọmọ sí a máa láìkì ọ̀gá ẹ̀ tó jẹ́ pé achievement tí wọ́n achieve pẹ̀lú nǹkan tó jọ sí kò ní yọrí sí rẹ̀. tábà ní ẹni tó close jù nínú industry èmi àti ọ̀dàkọ́lá olóòtú ni. bẹ́ẹ̀ ó dé stage káwọn èèyàn béèrè pé nínú gbogbo èèyàn pàápàá èmi àti ọ̀dàkọ́lá olóòtú là wọ́n yà á gbogbo yẹn. kódà kódà tí jọ yà mí lẹ́nu ni pé tẹ́lẹ̀ kan sọ fún mi pé ah, a yín ká mọ́ bínú òun àní àwọn ọmọ sẹlọ ọmọ jọlọ òun bínú sí tí wọ́n pè yàn rí ìbínú èèyàn mi rí irú ẹ̀ rí. ìwà burú wà yẹn ọjọ́ yẹn ni first ọjọ́ yẹn ni the last. pé èèyàn bínú bàtà kan dí èèyàn pé èèyàn bínú bàtà irú irú wo lè lé. kí lè ṣe kí lè ṣe tẹ́ ṣe. Ah. so mo wá rò pé kì í ṣe lásán kò jẹ lásán ó lè jẹ́ kọ́lọ́ mọ̀ mọ̀ jẹ́ kó wáyé bẹ́ẹ̀ fún ìdí kàbí mi ó lè jẹ́ kọ́lọ́ mọ̀ mọ̀ gbà láyè ṣùgbọ́n síbẹ̀ náà dí ọ̀la màá máa ta tọrọ àforíjì. wà láàyè wọn á sọ fún ọ lénìí mo fi ọlọ́run tó lẹ̀ ní ìmí búra wà láàyè rọ́bìnrin kábà. wọ́n kà tí mo lọ láì mọ iye ìgbà mo fi búra fún ọ lénìí wà láàyè ní. kí n bá ní ìkan lọ́kàn bọ́ ọmọ mi nínú ẹni tí ò bó ṣe pè mí ẹni tí ń sọ express yìí lè wá bẹ́ẹ̀ o. èmi ò ní kankan èmi ò ní kankan ṣé sínà tí wọn àwọn aláàfáà bá ń tọrọ fún mi tí àwọn aláàfáà bá ń tọrọ pé ọlọ́run ó ṣe rédíò yìí kí ni mo mọ̀ sọ fún wọn kí ni mo mọ̀ sọ pé irú àdúrà wo mo mọ̀ sọ fún àwọn tí ọlọ́run ibi mo bá wà ọlọ́run ìjọba rẹ̀ ní ìdí rédíò sì ni pé gbogbo wa kọ́ ni a ṣòwò kí ọwọ́ tààlà gbogbo wa kọ́ ni a ṣe onìkan ní kọrin olórí mélòó ló ní rédíò station káàkiri tó sọ̀ sí ìbáyìí. ó tọ̀ ẹ wo iye lẹ́sẹ̀sì náà ti fi lọ mí ẹ mọ iye oríṣiríṣi oríṣiríṣi ẹ mọ iye lẹ́sẹ̀sì náà ti fi lọ mí ní wàhálà ní wàá ti kíní kọ̀ọ̀kọ̀ọ̀kan èyí kojú bọ́tọ́lọ̀ wò bá ràn sí mm. wọn bá kọ́ńtẹ́ǹtì méjì mẹ́ta tọ́nà ni mo fi jẹun station tó bá tẹ́ lọ́rùn. ọjọ́ kùtà lọ́tẹ̀ tí wà ń bẹ̀ kókó ọ̀rọ̀ ẹ̀ tí bẹ́ẹ̀ tẹ́rí. àwọn nǹkan tí ó wà bẹ́ẹ̀ nìyẹn ẹbí pé kí wọ́n bá ẹyin kásẹ̀ mi ṣé mi ò ṣèyàn rí ṣé mi ò ṣèyàn rí ẹjọ́ ọba bí èèyàn bá bí èèyàn bá kó wọn ṣèyàn ṣé kò ṣẹ́ lọ́hùn lẹ́nu ilẹ̀ tó mọ́ lónìí àti jẹ́ àti ṣẹ̀yìn àti ṣẹ́ lọ́hùn ọlọ́run lọ́ba aláforíjì ọlọ́run foríjì gbogbo wa ọlọ́run ọ̀dà etí èyẹ́gà ọ̀pá níbẹ̀ à ah, yíká ọ̀ wọ́n mọ̀ ní bọ́ọ̀lù mi dìde ńlẹ̀ sórí mo fi ọba tó ní mí mo fi búra fún ọ sórí etí èyẹ́gà ọ̀tán dìde kó lè bá gbọ́rọ̀ mi dáadáa sórí etí èyẹ́gà ọ̀tán láàrin ọ̀pá àbíyàwó àbí ọ̀rẹ́ àtọ̀ rẹ̀ náà méjèèjì bá jà tí bá túká tí bá ń dá fẹ́nìkan tí tí wọ́n bá ń parí ìjà rẹ̀ tí wọ́n bá lọ tán irọ́ ni o hmm. kò tán ló ń tọ̀ o. Hmm. kápẹ́ mo ṣe wádìí ní ìsinyìí pé wọ́n mú mi ọlọ́run kápẹ́ àwọn èèyàn tẹ̀lé mi wá ní ẹ ilé kankan kan nígbà tó fọ́ ń kọ́ nígbà tó fọ́ ń kọ́. ìjọba ọmọ lọ tẹ ọ̀tọ̀ ọ̀dọ́kùn àbúrò ẹ̀ ọmọ rẹ̀ wọ́n rà rẹ̀. ìwọ náà wọ̀ ọ̀ràn ẹlẹ́bẹ̀ wà bá mi pé ràkọ́lá ẹ̀ ẹni kan bí mo ti kú omi ẹ báyìí mọ iye ìgbàlá ń pàdé ìwọ ọ̀ràn yẹn wà bá mi pé dandan o ẹ padà sí station ẹ bí n bá fẹ́ padà lẹ́yìn owó mi ni ó jẹ wà á ń sọ lẹ́yìn ń sọ owó mi ni ó jẹ nà. mo ń sọ lẹ́yìn o o lè ó lè pẹ́ o lásìkò káàdì tó fi lè jẹ́ o ẹ padà sí fresh fm ẹ wà ní fresh fm ẹ wà ẹ ń bọ̀ ní tiwantiwa o ọba wa ní station mi òun náà mo fẹ́ mú yín wọ̀n sí i mo ẹ eh, tí wá ń tiwa tó jẹ pọn yorùbá tó lélẹ mo fẹ́ máa ṣe. ó tún yàtọ̀ fún blast. bẹ́ẹ̀ ó yàtọ̀ fún blast. tiwantiwa yorùbá nìkan. pọ́nbélé. lọ yorùbá pọ́nbélé tiwantiwa tìbílẹ̀. báwo ṣí tiwantiwa studio. so bẹ́ẹ̀ ṣiṣẹ́ sọ̀rọ̀ lórí fẹ́ ẹ̀yin lẹni bí bí ó wù yín ni bẹ́ẹ̀ lórí blast ló wù yín kì í sọ̀rọ̀ owó lélẹ̀ ìjọba àti ọ̀rọ̀ owó. ọba tó ní. anytime tó bá wù yín. ọba tó dá ọ tó gbé ọ kúrò ní ipò